اتباع الحسنة بالحسنة والطاعة بالطاعة رحمه الله في صحيحه من حديث أبي أيوب الأنصاري رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر فصيام ست من شوال سنة مستحبة وفضله فإنه يكمل أجر صيام سنة كاملة والحكمة من صيام ستة شوال أنها كالصلوات النوافل مع الفرائض فهي ترفع ما شاب الصيام من نقص أو تقصير أو ذنب كما أن في صيامها شكرا لله سبحانه وتعالى على توفيقه لصيام رمضان ودليلا أيضا على حب الله وطاعته وعلامة على قبول صوم رمضان فإن الله تبارك وتعالى إذا تقبل عمل عبد وفقه للعمل الصالح بعده كما قال بعض السلف ثواب الحسنة الحسنة بعدها نسأل الله تبارك وتعالى أن يوفقنا للحسنات بعد الحسنة إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أطين فولو بوا أسيا صلاة النبي محمد صلى الله عليه وسلم أي مسلمي لكم أي مسلمة لبني أنتنوا ما رجب يولوم بنا سيما فعلا رفوان القرآن àti bí anábíwa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ náà kí lọ́rọ̀ náà òun náà ni ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba máa ń rí pt lẹ́yìn mọ́ iye ayánú alukur'an ọdẹ̀ tó fi rinlẹ̀ fún wa yípe yìí náà ni mo tẹnu mọ́ mo repeat repeat mo gba àwọn anábì tó síwájú yín àtàwọn àjọ wọn tún tẹnu mọ́ fẹ́yìn ìjọ anábíwa Muhammad náà sallallahu alaihi kí ni nǹkan náà ẹ̀bẹ̀rù ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi àtẹnumọ́ wọn tó pọ̀ jù náà ni pé ẹ bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá sọ fún ọ pé o sì bẹ̀rù ọlọ́run kò ní mọ̀túmọ̀ ẹ̀ ìbẹ̀rù ọlọ́run òun náà ni okùn tí èèyàn fi dọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run náà ni okùn tí ó gbéyàn wọ àlìjẹ́nà tíyàn ti níbẹ̀rù ọlọ́run ó ti lókùn tí ó gbé lọ sínú ìyá ọlọ́run ọba níjà lókè amani ọlọ́run ọba sọ́nà Al-Qur'ani ya ayyuha alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullah ẹ bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó tẹ bá ti ṣe nǹkan àwọn yìí ọlọ́run wá ní màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí gbogbo ara tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ dà fún wa yìí lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n yẹn ni pé tọ́ba bẹ̀rù ọlọ́run ò lè rárá rere dáláyé pàápàá ò lè rí ara rere dáláyé atọ́mẹ̀lẹ̀ fọ́ dára rere níwájú ọlọ́run ọba ń jẹ́ kíyámà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ àwa mùsùlùmí wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nínú ìfẹ́ tó ní sí wa àti ìdẹ̀ra tó ṣe fún wa òun náà ni pé ó gbé sínú ṣẹ̀ríà tó fẹ́ràn ànábì wa sallallahu alaihi wa sallam síwá èyí tá a mà sí islam ó gbé sínú òfin wa yìí pé tá a bá ti ń jọ́sìn kan tán á tó máa jọ́sìn kan lẹ́yìn ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ẹlòmíì tó bá wá rí jọ́sìn kan lẹ́yìn ìjọ́sìn kan yóò fojú ro ni ọmọ páànù ọlọ́run ọba lọ́jọ́ fún torí pé ìtò sí náà yà yìí ọ tọ́wọ́ bá ṣe tọ́ ti súnà ma tí ọba jẹ́ bọ́lọ́ ń fẹ́ dán owó ọ̀rọ̀ àná ọlọ́wọ́n ọba gbà láyé ó sì lè bàdá lókè àmà torí gbogbo bí tí àdánwò ti lè bá ọ lọ́lọ́run ti gbé sínú sẹ̀rí àwa tádánwò ti lè bá ọ ẹ̀rí gbogbo ìjọba ayé ò lè ṣerú ẹ̀ pé àwa ṣe ìsáàmù fọmọ pé a ṣe wáyẹ̀k òkè tọ́ba ti ń ṣe lọ àwọn pẹ́sọ̀nsì kẹwàá tá a ti sísàlẹ̀ rẹ̀ ibi tí ọba páàsì tòkè a mú àwọn question mi extra question dáa fún a fi dí ààyè rẹ̀ kò sínú òfin ayé kankan ṣùgbọ́n inú ẹ̀sìn Islam ọmọ wà bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ àwọn èèyàn tọ́lọ́run fi ní ọkọ̀ compulsory fún wa pé a gbọ́dọ̀ sí kò sí tí ó fi àìbàmà àìbàmà sí fún wa kálíbà sóríire níwájú rẹ̀ ní subhanahu wa ta'ala so èyí ni ọlá ńlá tọ́lọ́run fún wa ìdúpẹ́lú mi náà mùsùlùmí àmọ́láyìn tí wọ́n sọ fún ẹ̀rí ẹnu ẹlọ́run èyí tó sì ìkọ̀sọ́ọ̀dì kankan torí pé bóyá kò pé àwọn kan tí ó jẹ́ kó pé àwọn àléébù tó wà lára sẹ́ẹ̀rẹ́ yìí òun náà ni wọ́n fi gbé iṣẹ́ náfìlà wà lẹ́yìn ẹ̀ ìdájọ́ lọ́wọ́ bá ti fún wa tá a bá tún ṣẹ̀rí àìsílámù wò látòkè délẹ̀ kò síbi tó ti ọba lára hajj ọba lára gbólóhùn ẹnu dáàbí ń zikiri náà ẹ̀rí tábà kírun tán immediately tábà ti ń parí irun níta fi ń bẹ̀rẹ̀ zikir astaghfirullah kì wá sẹ̀ kan láwùjọ mẹ́ta tó ní Allahu akbar ah sáàpààyàn ah, ní tàbí fẹ́ sí astaghfirullah lẹ́yìn ọ̀ àpààyàn àmọ̀ sílọ̀mọ̀ ní kí lọ wá bí astaghfirullah àti ò lè sí dáa àti ò lè gba 100% ní ọlọ́run wá fẹ́kọ̀ọ́ gba 100% ọwá fún àánú sẹ̀rí àwà bọ́ bá ti ń ṣe tán fi ìrẹ́sà sí ìrẹ́sà sí ọ̀pá السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله بكم وبانا ميجي وانا بميجي وبانا مدوبي الله أكبر كلهم سوري فوا bẹ́ẹ̀ lè tọba tó wá kírun náà tán kọ̀ wá sírun tí ó tún ní náfílà ìrun fájírì náfílà ti ẹ̀ bífọ́ rẹ̀ ìrun zúr náfílà ń bẹ ní bífọ́ ó tún bẹ ní áftà ásírì ìrun náfílà ń bẹ bífọ́ kò sí ní áftà magribi náfílà mẹ́lẹ́yìn magribi ìṣáì náfílà mẹ́lẹ́yìn ìṣáì Allahu Akbar gbogbo náfílà táwọn wí ní ó fi pa gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà bẹ́ẹ̀ ni alẹ́rẹ́ tí ó sọ yí pé tó ń bá rí tòun kí ń kọ́ náà bónọ́ọ̀sì lọ́jẹ́ fún ọ nìyẹn bónọ́ọ̀sì ni kánípo orí pé kò tiẹ̀ sálẹ́kùn bí irun tiẹ̀ èyí tó ṣe dájẹ́ náfílà táwọn àfi ń pa ìdókùn bí tiwa rẹ̀ yóò jẹ́ bónọ́ọ̀sì extra ìjọ tí lọ́mà pé náfílà tó fi tẹ̀lé irun lẹ́yìn direct yẹn kìí sí irun yẹn nìkan ló wúlò fún tọ́ọ̀ bá lò fẹ́lẹ̀ ni yóò lò fún ọ̀rọ̀ mìíràn Allahu Akbar tàbíkọ́ ni náfílà zórí lẹ́yìn níìsì náfílà zórí rẹ̀ wà á rí kankan parẹ́ kò sí kankan tó jálè ibù nù rẹ̀ bó ti ẹ̀jẹ̀ sípò lè rí kí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ lè rí ṣe ọ̀rọ̀ lè rí gbà torí pé ìjọsìn tó lágbára ni irun nìyẹn o ìṣẹ́jú mélòó la fi ń kírun jàmá ọpin ẹ̀ ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá mọ́kànlá fifteen minutes fáwọn tó bá fàágùn ọ wá wá àwẹ̀ ó fi wákàtí mọ́kànlá gbá àwẹ̀ báwo ló ṣe rí gbà irun oníṣẹ́jú mẹ́wàá yìí ló kìtì yìí àwọn oní eleven hours látàgò mẹ́rùn five àárọ̀ títí di seven alẹ́ bí wákàtí méjìlá nìyẹn sọmọ yìí pé ìyẹn lágbára púpọ̀ níbo wá ní táàfin máa pàtì àléébù ààwẹ̀ níbo lọ́wọ́ Abu Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu ó gbé mẹ́sẹ̀jì wá fún wa pé látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi ọmọ gba àdíjì láwá fún wa tọ́pọ̀lọpọ̀ wọ ọmọ ẹ̀túnmọ̀ táàkójú táà yẹ́ mú sí ìrìn oníwákàtí tẹjú márùn lóòrí kí yìí lọ́wọ́ àgbà àwẹ̀ oní 7 hours kìí sàwẹ̀ ọkàn 30 days káyẹ́pọ̀ bẹ̀rù ọlọ́run ṣe bí àwọn màláíkà ń jọ alákọ̀ọ́kọ́ ó ti bí màláíkà ń jọ ẹlẹ́ẹ̀kejì ó ti bí màláíkà ń ọlọ́run wa ń ràn nẹ́bí sí wa sallallahu alayhi wa sallam Abu Ayyub sọ pé ànábì sallallahu alayhi wa sallam Ramadan ẹ̀mbà gbogbo àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan ni a ń sọ ò súnmà lẹ́yìn ìgbà tó gba Ramadan tán àwọn ẹni mímọ̀ fa oríṣiríṣi ìdájọ́ jáde lára súnmà yẹn súnmà ni after wọ́n fà jáde wípé ẹni tí ò tí gba àwẹ̀ Ramadan pé kò gbọ́dọ̀ wà rìn man sọ́ọ́mà Ramadan ẹ bá gba àwẹ̀ Ramadan súnmà lẹ́gbà tó gba Ramadan ẹ̀ pé tán atba'ahu sittan min Shawwal ó wá fi àwẹ̀ ọjọ́ mẹ́fà ó fi tẹ̀lé àwẹ̀ Ramadan ó fi tẹ̀lé lẹ́yìn àwẹ̀ ọjọ́ mẹ́fà tó fi tẹ̀lé Ramadan lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yàn ni ó wà nínú Shawwal min Shawwal ní oṣù Shawwal ló wà tí ọba tí mo wá ní oṣù ṣàwáàlì kò sí ń bẹ̀ ní ní oṣù oṣù kẹwàá Islam ìta àwọn ẹ̀ fọwọ́ ọjọ́ mẹ́fà lẹ́yìn kí lẹ́sàn rẹ ẹ̀sán bá kéde fánà hadith sallallahu alaihi wasallam ó ti gbé gbogbo ìtàn wí yẹn ó ní dáhà àwọn máa gba ẹ̀san ẹni tó fi gbogbo ọjọ́ yípo ọdún yóò dàbẹ̀ nípa fi gbogbo ọjọ́ yípo ọdún òfin gbà rẹ̀ sí sí tùṣàwáàlì sí àwọn ẹjọ́ mẹ́fà yìí lọ́wọ́ àti dídí yípo ọdún kìí ṣe bẹ́ẹ̀ o òun tẹ̀lé ọ tẹ̀lé baba lẹ́yìn ìyẹn láti máa sọ fún wa yí pé àwọn nǹkan kan wà tó jẹ́ sí pé tó bá tẹ̀lé nǹkan tó tóbi lẹ́yìn bí ò tóbi tẹ́lẹ̀ òun ò tóbi padà ẹni tí ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní sí èèyàn lákan wá wọ àdúgbò wa yìí wọ́n máa rí pé wọ́n lọ́fà lọ́wọ́ à lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ́bá lọ tán wọ́n ni wọ́n lọ máa bá pé àfà mo rò pé mẹ́ni ẹ̀ dáadáa bá mú mi dọ́dọ̀ rẹ̀ tó yẹ pé aláṣẹ kan ni olówó kan ni ó ti tẹ̀lé nílà tẹ́bá ní kí ni iye ara títú ṣàwáàl ẹni pọ́ tẹ̀lé Ramadan lẹ́yìn òun náà wọ́n wá fún ní sẹ́tí Ramadan ń ṣe yọgbà sáà mọ̀ pé wal hasanatu bi ashri amthaliha bí yàn bá ti dáadáa ẹyọ kan yọ gbẹ̀san mẹ́wàá ó kéré tán nìyẹn o ó kéré tán nínú ẹ̀san táwọn máa ń gbà nìyẹn bónọ́ọ̀sì wa mẹ́wàá péré ló kéré jù èèyàn lè gbàjú bẹ́ẹ̀ lọ gbàgbára rẹ bá ti tó ní àti bẹ̀rẹ̀ ọlọ́run ọba rẹ bá ti lókè tó torípa báyìí anábìlẹ̀ ń bá gbára mẹ́fà lẹ́yìn Ramadan mẹ́fà káàna káfíyàmí dáhàrù wọ́n fún lẹ́sàn-án yìí pé ó fi gbogbo ọdún rẹ̀ ó fi gba ààrẹ̀ ẹwà máa wò pé báwo ló ṣe jẹ́ ọjọ́ mẹ́fà ní ni pé ààrẹ kan ṣe déédé oṣù méjì kan kèsè bẹ́ẹ̀ mọ́sí kan ààrẹ kan ò ṣe déédé oṣù méjì ààrẹ títú ṣàwárẹ̀ kò ṣe lágbára tó Ramadan kò lè lágbára ju Ramadan lọ kò sì nú ẹ̀rí kankan fún agbẹ́ta bá ààrẹ Ramadan ọdún kan ó sì déédé ẹ̀tọ́ gbà ààrẹ gbogbo ipò ọdún kò sí mbẹ̀ tí wọ́n wá fún títú ṣàwárẹ̀ yóò dàbẹ̀rẹ̀ pé àgbà ààrẹ ọdún kan bóòlù ó ti wájú ọdún kan wọ́n nítorí pé 360 ní ń bẹ ní kí n ti nǹkankan níbẹ̀ lọ́dún kan náà ẹ̀san àwẹ̀ ọjọ́ kan ọjọ́ mẹ́wàá nù ọjọ́ mẹ́wàá nù àwẹ̀ tààtì ọjọ́ gẹ́gẹ́ bí three hundred àwẹ̀ mẹ́fà ṣàwọ́n ọjọ́ mélòó sixty one three hundred and sixty iná ó sì déédéé rẹ̀ pé a fi gbogbo ọjọ́ ayé gba àwẹ̀ tàbágbà sí tún ṣàwọ́n so nípa báyìí olórí àǹfààní tó wà lára sí tún ṣàwọ́n òun náà ni pé agbà àwẹ̀ yìí lẹ́yìn iṣẹ́ ọ̀ràn àyàn tá a mọ̀ wípé ààlè fọwọ́sọ̀yà parí gbàtán tábátá gba títú ṣawal òun wà máa ṣiṣẹ́ wípé àlébù ti ń bẹ lára àwẹ̀ Ramadan rẹ ọmọbọ̀ mú kúrò ọlọ́run máa bọ̀ fi parẹ́ ọlọ́run máa fi mú àwọn àlébù tó bá wà níbi àwẹ̀ Ramadan kúrò fún wa tó nípa báyìí nínú àwọn àǹfààní táàrí lára tábágbá títú ṣawal òun náà nípa dúpẹ́ tèmi náà ni mo gbà lọ́mọ tán ẹlẹ́mí bẹnu àlàáfíà rẹ̀ kò tún kankan káàrò tó dé àwẹ̀ dé báyìí igun ẹ̀lẹ́ síbọ̀ wáyé ọlọ́run ló mú wa ó wà tí wọ́n ní dúpẹ́ fọ́lọ́ ni àdúpẹ́ fọ́lọ́ ẹlẹ́mí bẹnu wa tó já sí wípé gbogbo àwọn títí máa ń gbà bọ̀ tẹ́lẹ̀ kò lè ṣe kọ́ máa ń dàkú láàrin kan yóò dàkú dájì ọwọ́ agbátẹ́lẹ̀ yìí ó pé dúpẹ́ fọ́lọ́ sí túṣà wà gbàkó fi dúpẹ́ fọ́lọ́

nínú àpẹẹrẹ tá a fi máa ń mọ̀ pọ́lọ́ ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ìjọsìn lọ́wọ́ èèyàn ó dàní pé kó o ṣe tán kó o tún ṣe ìjọsìn mí lẹ́yìn ẹ̀ immediately ní lójú ẹ̀jẹ̀ kí èèyàn ka Al-Qur'an katarin tí kò ṣe khatima láti bẹ̀rẹ̀ dópin bí ti ń parí ẹ̀sán lọ́ba tó ní àwọn ìjẹ́ tó bẹ̀rẹ̀ ẹnu kọ́ bẹ̀rẹ̀ omi nì ó ń júwò yí pé tọ́ kàrà lákọ̀ọ́kọ́ ọlọ́run ṣe gíní ọlọ́run ó tún wá bẹ̀rẹ̀ tọ̀lá náà ojú yí pé tanadọ́ ọgbà ọlọ́sẹ̀ kí ni ọgbà lọ́wọ́ rẹ̀ akíjúmọ́ àtàníṣìn ogun náfílà yìí júmọ́ ìwọ́n ti ẹ̀bọ́ máa sáré bọ́ta ni bí lẹ́ẹ̀kan náà ó sì fúnra rẹ̀ máa kí pé mo fúnra mi ní àlámà sáyìn rí pé ọlọ́run gba júmọ́ mi kọ́ yẹn náfílà júmọ́ tó lọlé tọ́ba yẹn náfílà júmọ́ tó lọlé máa fúnra rẹ̀ ní àmì wípé alhamdulillah mo gbàgbọ́ ọlọ́run gba júmọ́ lọ́wọ́ wọ́n ní àpẹẹrẹ tá a sì máa gbàgbọ́ ọlọ́run gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn òun náà ni pé kó fi dáadáa tẹ̀lé dáadáa kó fi ìjọsìn tẹ̀lé ìjọsìn àti ìwọ́n tó ti gba sí túnṣà wà lábò tẹ̀ sí bẹ̀rẹ̀ rẹ̀ tó ẹnìkọ́ fẹ́ gbà ya ti dìrò ní bọ́ àdá kọ́ gba sí túnṣà wà kó lè bá àlẹ́ ọmọ nífọ̀kàbalẹ̀ yìí pé àrọ̀mọ̀dọ́nù mi mo gbàgbọ́ lọ́wọ́ ànàpárẹ́ pẹ̀lú sítọ́tù ṣàwàlì tí mo gbà yìí bákan náà nínú àwọn àdájọ́ tí mẹ́bí sítọ́tù ṣàwàlì ó o lè máa gba lẹ́yọkan láàrin ọ̀sẹ̀ méjì lọ́sẹ̀ méjì lọ́sẹ̀ o sì lè gbà tẹ̀léra wọn lẹ́ẹ̀kan náà o sì lè gbà ní ọjọ́ kan ìsinú kan ọjọ́ kan ìsinú kan sọ́ságbè mẹ́fà sáré gbígbé ṣàwálì ọlọ́mọ ẹ lọ́wọ́ àfikọ́ gba àwẹ̀ mélòó mẹ́fà ni tọ́wọ́ jẹ́ láwọn mẹ́fẹ́ fà ń gbà láwọn àkókò ní òfìrí nínú àwọn àdájọ́ tí ń bẹ nínú ṣàwálì onídàájọ́ jẹ gbèsè àwẹ̀ ẹ̀ńtọ́ jẹ gbèsè àwẹ̀ sílẹ̀ bóyá kọ̀ǹdíṣàn kan ló gbé obìnrin ọkùnrin lọ́sẹ̀lẹ̀ sínú má bẹ̀rẹ̀ sí tàtúnṣà wáìlì rẹ títí tó fi san gbèsè rẹ náà gbèsè àwẹ̀ tó jẹ lọ́kọ̀ọ̀kan san kódà ẹlòmíín wá sí jẹ́ sí pé obìnrin ni gbogbo ara rọmọlọ́wọ́ ni ọgbà tó fún ní òtúwá sí bóyá ń tẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ bímọ tán náà làwẹ̀ stop ó sì fẹ́ san gbèsè àwẹ̀ bó ní ó ti bẹ̀rẹ̀ sí gbèsè àwẹ̀ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àbí ṣàwọ́ ní kó ti bẹ̀rẹ̀ ìdáhùn ní pé gbèsè àwẹ̀ náà ni yọ kọ̀kọ́ san àwọn àrẹ tí ó máa sọ wípé tó bá ń san àwẹ̀ lọ ṣàwọ́ àlọ́bọ̀ máa ni yọ́bọ̀ náà ṣùgbọ́n tó lè san sítà ti ṣàwọ́ àlè yẹn padà lẹ́yìn ìgbà tí wọ́n bá san gbèsè àwẹ̀ rẹ̀ tán ìdáhùn lọ́dọ̀ àwọn torí pé kìí sóhun ni ó ti lé ara rẹ̀ láti gba àwẹ̀ kíni Ramadan lásìkò rẹ̀ àwọn náà ma pé ọ̀ràn yẹn lákọ́kọ́ sáná kátólmà sáná fìlà tí ó gbẹ̀tán rẹ̀ wọ́n mọ́ dà síbẹ̀ ní ọlọ́run ọba aláàánú ni ọmọ bí ó ṣe fún ní reward kó sì wálẹ̀ tí ó gba àwẹ̀ náà káṣì bá ní àpẹẹrẹ wípé ọlọ́run gba rọmọdán lọ́wọ́ wa káṣì lè bá lápẹẹrẹ wípé àdúgbẹ́ fọ́lọ́run ọba káṣì lè bá nífọ̀kànbalẹ̀ wípé àwọn àlébùtọ̀ bá bá wa nínú àwẹ̀ wa ọlọ́run ọba yóò bá fi sítọ̀ sí àwọ̀ àti ọba àfi kánlẹ̀ fún ọlọ́run kó gbalẹ̀ fẹ́ nìkan kan wa abẹ́lọ́run ọba ọba lágbára jùlọ gbogbo orí tó ṣe fún wa nínú oṣù ramadan àti àwọn àánú tó ṣe fún torí bí ara ẹ̀ náà ní sí àwọ̀ àlékún orí àwẹ̀ náà nìyẹn bàbá bá tọrọ àlékún orí àwẹ̀ náà ká tọrọ àlékún orí àwọn nǹkan tá a tó gbà náà táàmà tọ́lọ fún wa náà Ramadan kó sàlékún fẹ́ni kọ̀ọ̀kan wa àtọkùnrin wa àtobìnrin wa kọ́mọ̀ sí jùmọ̀ ilé ní àsìkò ìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn kan tó ṣe fún wa nínú nǹkan tẹ̀sìn tó jẹ́ orí ẹ̀sìn ọlọ́mọ sàlékún fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn kan tó ṣe fún wa nínú nǹkan tayé ọlọ́mọ sàlékún fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn kan tó ti léwà jìnà sí nínú aburú ẹ̀sìn ọlọ́mọ jẹ́ ká súnmọ́ mọ́ láéláé àwọn kan tó ti lé wa jìnà sínú aburú ayé kó túbọ̀ máa jẹ̀ wá nínà sí nǹkan náà ọlọ́ba tó ń gba àdúrà tó bá lọ́gbàdá àti náà tuntun ní hasana wọ́pẹ̀lẹ̀ àkẹrọ sí hasana wọ́pẹ̀lẹ̀ àdàbà náà ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين